iru ọmọ yahoo yìí ọmọ yahoo yìí inú mọ́tò ẹ̀ lẹ́ẹ̀kan báyìí ìjàpá mẹ́ta la bá nu mọ́tò ẹ̀ pẹ̀lú gbósí. ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ a kú iṣẹ́ òní a kú lílọ bíbọ̀ a kú kó lè dá látàárọ̀ lágbára ọlọ́run ọba ọlọ́run yóò fi àlùbáríkà ṣiṣẹ́ kó wa wá àmín ìròyìn àkójọpọ̀ alẹ́ òní ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network lẹ́ni ti í ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá nínú oṣù kẹrin ọdún 2023 Fúnmi Adénúgà ni oníròyìn síwájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún talẹ́ òní. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti fọwọ́ sí owó kan èyí tó lé ní bílíọ̀nù mẹ́fà náírà fún àtúnṣe àwọn ààyè tó bàjẹ́ lórí afárá kẹta ní ìpínlẹ̀ èkó. ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ èkó ni wọ́n ti fi owó àwọn tí ó lọ sí ájì ọdún yìí sí mílíọ̀nù méjì ó lé mẹ́sàn-án náírà àti mílíọ̀nù mẹ́ta ó lé méjì náírà fún ájì ọdún 2023 gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adélékè ti yan ọ̀gá àgbà yanyan o fúnlẹ̀ ẹ̀kọ́ gíga fáfitì èyí tó wà ní iléṣà ní ìpínlẹ̀ ọ̀ṣun àti ẹni tó wà ní ẹ̀ka ìgbaniwọlé rẹ́dísítà tó fi mú àwọn àyè yòókù nílé ẹ̀kọ́ náà láti máa ṣe ìtukọ̀ síwájú ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́nà eléyìí tí ó mú ìlọsíwájú bá ilé ẹ̀kọ́ ọ̀hún àti Iléṣà àti ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ àjọ NDDC ti ṣetán báyìí láti mú òpin bá ìrìn àjò ọdún mẹ́ẹ̀ẹ́dógún ti Òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti wà ní òkùnkùn bírímù bírímù wọ́n ní láàrin oṣù mẹ́ta sásìkò yìí wọ́n ò ṣẹ́ná lógiri tí ó sì tàn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ti jáwé gbélé rẹ̀ máa lọ pátápátá ọ̀fẹ́ mọ́ lẹ́nuṣẹ́ ọlọ́pàá fún àwọn òṣìṣẹ́ wọn mẹ́ta èyí tó lo agbára ọ̀hún lọ́nà tí kò bófin mu lákòótán nínú kókó ìròyìn wà fún talẹ́ òní tẹ́ẹ̀tù máa jẹ ìgbádùn àwọn ìròyìn síwájú sí i iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti mú ọ̀kan nínú àwọn adigunjalè èyí tó wá kún ogun ja ààyè tí wọ́n ti ń ta fóònù ní òkè léwó nílùú Abẹ́òkúta àti Ṣolúlú ìpínlẹ̀ Ògùn lánàá ó ti ń bẹ lákòlò wọn báyìí èyí pẹ̀lú àwọn ìròyìn tó kù lẹ́ẹ̀láǹfààní àti jẹmùkúntùn rẹ̀ tá a bá lọ tí a bá padà dé ẹkú kalẹ̀. ẹ kú dédé àsìkò ìkànnì Yorùbá Broadcasting Network YBN lélẹ́yìí Ọláyẹmí Adéhùnmi lórúkọ tèmi fọ́nrán tẹ̀ ń wò yìí òun ló ṣe àfihàn ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí àwọn tó ṣe ìdájọ́ ọwọ́ fún tèmi tọ́pẹ́ nípínlẹ̀ Ondo tí wọ́n sọ wípé ọmọ yahoo ni lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá tó rọ́wọ́ tó lára àwọn tó ṣe ìdájọ́ ọwọ́ yìí ni àwọn oníròyìn tẹ̀kọ̀ létí láti lọ́ọ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún àwọn ènìyàn lágbègbè náà lára wọn òun ló ṣàlàyé wípé nígbà tí àwọn fi máa go inú ọkọ̀ tèmi tọ́pẹ́ àwọn bá pọ́ sí àwọn sì bá ọṣẹ bẹ́ẹ̀ ni ìjàpá mẹ́ta làwọn bá níbẹ̀ bákan náà ni ìyá ọmọ òun sọ wípé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o nítorí ọmọ òun awakọ̀ níṣẹ́ tó yàn láàyò eléyìí tí ó fi ń gbé àwọn èèyàn yẹn uber ní báyìí ọ̀rọ̀ ti wá wà ní iléeṣẹ́ ọlọ́pàá ó sì ti di iṣu àtàyànyàn. ó ti kú inú mi ò bá dùn bẹ́ẹ̀ kájọ dé jẹ́nẹ́rà kẹ lọ ara yín kẹ lọ ara yín rí wọn àwọn tó ń tìtì lọ́wọ́ ń kó wà ń bẹ̀ nkẹlẹ fojú ara yín rí wọn irú ọmọ yahoo yìí ọmọ yahoo yìí inú mọ́tò ẹ̀ lẹ́ẹ̀kan báyìí ìjàpá mẹ́ta la bá nu mọ́tò ẹ̀ pẹ̀lú gbósí kékeré la bá nu mọ́tò ẹ̀ pẹ̀lú ọṣẹ ọṣẹ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan haúsá pẹ̀lú kọ̀ọ̀kan haúsá àwọn bẹ́síìtì tẹ́ àwọn bẹ́síìtì ta kó jáde nínú mọ́tò ẹ̀ kó sì yẹ òjò kékeré àkójà tó mú bẹ̀ pẹ̀lú pátá obìnrin àkójà tẹ̀lé tó dẹ́mílẹ́tì mo rè pé bàbá náà ló sọ pé kó lọ máa kó lọ máa pààyàn pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni ló nídìí kọ́ọ́ lọ tó bá dẹ̀ yẹ pé ó succeed nǹkan tó ṣe tó bá máa fi di ọ̀la mọ́tò tuntun ó fẹ́ fi rìnú owó ẹ̀ ni àmọ́ ẹlẹ́ẹ̀dá wọn tó pa yẹn ẹlẹ́ẹ̀dá wọn ni ò gbà òun náà báyìí ó ti darapọ̀ mọ́ àwọn ẹbọra tó ń jẹun ẹ ṣeun o bẹ ṣe ń tẹ́tí sí wa níkànnì yorùbá broadcasting network ybn ọláyẹmí adéwùmí ló ń jábọ̀ fúnkànnì yorùbá broadcasting network. ẹ káàbọ̀ padà ìròyìn àkójọpọ̀ rèé lẹ́kùnrẹ́rẹ́ àjọ NDDC ti sọ wípé báyìí o ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì mọ́ o wọ́n ní gbogbo àwọn olùgbé òkìtìpupa ní ìpínlẹ̀ Ondo kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbáradì láti ṣẹ́ iná ní ògèrè lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí gbogbo agbègbè ọ̀hún tí wọ́n ti wà ní òkùnkùn bérèmù bérèmù ọ̀gá àgbà eléyìí tó ń darí àjọ ọ̀hún èyí tó ṣe àbẹ̀wò síbẹ̀ eyín ọ̀gbẹ́ni Charles Ògúnmọ́lá tó ṣe àbẹ̀wò síbi tí àkànṣeṣẹ́ ọ̀hún ti ń lọ lórí bí iná yóò ṣe tàn ní agbègbè Èkìtìpupa ní ìpínlẹ̀ Ondo sọ di mímọ̀ ó ní ìpele tó wà yìí ó ti wà ní ninety five percent eléyìí tó jẹ́ pé ó kù díẹ̀ kí iṣẹ́ kó parí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa lo ná ń toni yàlà yòlò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu Ògúnmọ́lá lásìkò tó ṣe àbẹ̀wò síbẹ̀ ó ní àwọn agbaṣẹ́ṣe èyí tí wọ́n gbéṣẹ́ náà fún sọ wípé láàrin oṣù mẹ́ta sí àsìkò yìí iṣẹ́ yóò parí tí wọ́n ó sì gbé iná sórí iná ọ̀hún eléyìí tí iná ọ̀hún tó mẹ́tàlélọ́gbọ̀n thirty three kva ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lò ní agbègbè Èkìtìpupa báyìí ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ti jáwé gbélé rẹ̀ fún àwọn òṣìṣẹ́ wọn mẹ́ta èyí tó lo àṣìlò agbára ìbọn eléyìí tí wọ́n gbé fún wọn o gẹ́gẹ́ bí wọ́n ti sọ o wọ́n ní àwọn ọlọ́pàá mẹ́ta ọ̀hún èyí tó ń tẹ̀lé ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin ní ìpínlẹ̀ Kano ní ọjọ́ Jímọ̀ tó kọjá ni wọ́n sọ wípé wọ́n ṣe agbára lò pẹ̀lú bí wọ́n ṣe yin ìbọn sókè nítorí kòṣẹkòṣẹ ló sì jẹ́ wípé wọ́n ń lo àwọn ọta ìbọn ọ̀hún fún afẹ́ ayé àti ìhalẹ̀ lásán eléyìí tó lòdì sí òfin iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀rọ̀ yìí jẹyọ nínú àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí olúmúyìwá adéjọbí níbi tó ti kéde yíyọ kúrò àti lílé dànù àwọn òṣìṣẹ́ wọn mẹ́ta ọ̀hún èyí tó lo agbára ìbọn ọ̀hún lọ́nà tí kò bófin mu lásìkò tí wọ́n tẹ̀lé gbajúgbajà olórin ọ̀hún ní ìpínlẹ̀ kano èyí tó jẹ́ pé wọ́n yin ìbọn sókè ńtòní lálàó àwọn òṣìṣẹ́ wọn mẹ́ta ọ̀hún tí wọ́n lé dànù lẹ́nu iṣẹ́ bí ẹni yọ jẹ̀gá kúrò lẹ́sẹ̀ ni inspector dahiru shuaibu sergeant abdullahi badamasi àti sergeant isa danladi àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ti sọ yí pé kí wọ́n juwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá wípé ó dìgbà ó dìgbére wọn ò fẹ́ wọn lẹ́nu iṣẹ́ mọ́ látàrí àṣìlò ìbọn ọ̀hún èyí tí wọ́n lò lọ́nà tí kò bófin mu iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní báyìí o wọ́n ti ní ọmọ tó níyà wọn ò ní sùn òun náà kò ní fojú bọrun o látàrí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n ti ń ta fóònù ní òkè ìléwó nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn lánàá tí ṣe ọjọ́ kejìlá nínú oṣù kẹrin ọdún 2023 níbi tí àwọn adigunjalè tí wọ́n tó mẹ́jọ níye tí wọ́n ti ya bo agbègbè támàkì ọ̀hún pẹ̀lú ìbọn tí wọ́n yìn sókè lálá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó àwọn fóònù owó iyebíye lásìkò tí àwọn olè ọ̀hún ṣe ìkọlù sí agbègbè náà ìbọn ba ọ̀kan nínú àwọn ènìyàn tí ń ta ọjà ní àyè ọ̀hún tí yẹn sì jẹ́ ọlọ́run ba nípè ṣùgbọ́n pẹ̀lú akitiyan iléeṣẹ́ ọlọ́pàá ìbára àti àwọn tó wà ní agbègbè rẹ̀ wọ́n ní nínú àwọn adigunjalè náà ọwọ́ tẹ ìkan eléyìí tó ti wà ní akóló àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn abímbọ́lá oyèyẹmí ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn wípé ọ̀kan nínú àwọn olè ọ̀hún tí wọ́n rí mú o ni wọ́n rí ìbọn àgbélẹ̀rọ eléyìí tó jẹ́ dọ́bùbà rẹ̀ ni wọ́n rí gbà padà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọta ìbọn àti oògùn abẹnugọ̀ngọ̀ pẹ̀lú àwọn ohun ìjálóró míì èyí tí wọ́n bá tí wọ́n sì ti gbà á lọ́wọ́ rẹ̀ ó ní ní báyìí o ọ̀gá ọlọ́pàá tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá eyín AIG ṣùgbọ́n tó sì wà ní ipò alámòjútó báyìí ní ìpínlẹ̀ Ògùn Frank Mbao ó ti ní kí wọ́n mú olè ọ̀hún lọ sí àyè èyí tó ń ṣe ìwádìí ọ̀daràn kí wọ́n lè mọ tí àwọn tó kù rẹ̀ tí wọ́n sá sí kí wọ́n sì lè fi ọwọ́ òfin gbé wọn ọ̀gá àgbà yanyan fún àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀ṣun ajagunfẹ̀yìntì brigadier general bashiru adéwìnbíò ti kéde wípé báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àwọn ti ya wọnú igbó orúmalẹ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn pátá o ní ìpínlẹ̀ ọ̀ṣun lójúnà láti lè ṣàwárí ọ̀kan nínú àwọn haúsá kan èyí tí àwọn agbébọn rìn tí wọ́n jí gbé muhammed jibril jibril tó jẹ́ ẹni ọgbọ̀n ọdún o òun ni wọ́n sọ wípé ní ọjọ́ wednesday ní nǹkan bíi aago méjì ó kù ogún ìṣẹ́jú ní òru ni àwọn agbébọnrin ni wọ́n ya wọ agbègbè tí àwọn haúsá ọ̀hún tí wọ́n wà tí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé wọn èyí tí wọ́n pè ní àgọ́ ìgbéra fúlàní settlement ní ìlà ọ̀rọ̀gùn ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní látàrí ìbọn yíyìn sókè wọ́n jí muhammed jibril wọ́n jí gbé lọ o ní ṣùgbọ́n pẹ̀lú ìpè pẹ̀lú bí àwọn haúsá tó kù bí wọ́n ṣe sátọ àjọ àmọ̀tẹ́kùn wá láti ké gbàjarè kí wọ́n sì lè sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ajínigbé náà bí wọ́n ṣe jí Muhammed Jibril ìdí rèé tí ọ̀gá àgbà àjọ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìdúró sí ìbẹ̀rẹ̀ símọ́ ò fẹ́ni yòó gbódòmì wọ́n ní ní báyìí o gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn àmọ̀tẹ́kùn pátá ni wọ́n yà wọnú gbórumalẹ̀ tí wọ́n sì ṣe àwárí Muhammed Jibril tí àwọn agbébọnrin tí wọ́n jí gbé lọ tí ó sì padà wálé láyọ̀ àti àlàáfíà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ti mú àwọn ènìyàn méjì tó jẹ́ olórí àwọn akẹ́kọ̀ọ́ tilé ẹ̀kọ́ gíga fáfitì ọbáfẹ́mi awólọ́wọ̀ èyí tó wà nílé ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun látàrí ikú ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún èyí tó wà ní ìpele àṣekágbá tó ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ bí àti kọ́lé nílé ẹ̀kọ́ ọ̀hún èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí tí wọ́n sì ná lánàá bàmí kí wọ́n tó wọ lọ sínú kọ̀rọ̀ kan nínú ayọ̀ ọ̀hún nílé ìwé náà wọ́n ní ilé ìgbé èyí tó wà nínú ọgbà iléèwé ọ̀hún tí wọ́n pè ní awo hall òun ni wọ́n wọ arákùnrin ọ̀hún tí wọ́n nà lánàá bá mi yìí lọ tó sì wà ń bẹ̀ títí di ọjọ́ ìṣẹ́gun wọ́n ní nígbà tí wọ́n fi kófìrí lọ́jọ́ ìṣẹ́gun kí wọ́n tó gbedélé ìwòsàn ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún sọ wípé àwọn yóò tọpinpin ìwádìí lórí àwọn ènìyàn èyí tó na arákùnrin ọ̀hún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Aize Okoli tí wọ́n nà títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ní báyìí o wọ́n ti mú àwọn méjì tó jẹ́ olórí àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ náà láti wá tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú ìwádìí eléyìí tó ń lọ lọ́wọ́ o gẹ́gẹ́ bó ti jáde látọwọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun èyun yẹmísí ọ̀pálọ́lá sọ pé ìwádìí ti ń lọ o bákan náà ẹni tó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ ọ̀hún abiodun ọlárẹ̀wájú fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn yóò sì gbà wọ́n láàyè kí wọ́n ṣe ìwádìí fínífíní wọ́n fẹ́ mọ àwọn tí wọ́n ṣekú pa òkólì kí wọ́n sì mú wọn wá síwájú òfin ó kéré tán ènìyàn méje ló jẹ́ ọlọ́run ọba nípè ní ìgbà tí ènìyàn méjìdínlógún tí wọ́n sì farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá kan èyí tó wáyé o lówùúrọ̀ kùtùkùtù òní ti ṣe ọjọ́bọ̀ tá a bá kọjá afárá ti ṣàpàdé nílùú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti jáde látọwọ́ alukoro àjọ eléyìí tó ń ṣe ìdáàbòbò pópó FRSC eyín Florence Ope ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá ibi ọ̀hún ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtò ní babakọjá afárá ṣàpàdé ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní ìjàǹbá ọ̀hún èyí tó jẹ́ wípé ènìyàn méje lójú ẹsẹ̀ ló jóná mọ́ inú ọkọ̀ ọ̀hún ní ìgbà tí àwọn ènìyàn méjìdínlógún tí wọ́n sì farapa yánnayànna wọ́n ní àwọn èèyàn tó farapa yìí wọ́n ti gbé wọn lọ iléèwòsàn fún ìtọ́jú nígbà tí wọ́n ti gbé òkú àwọn méje eléyìí tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún mú lọ wọ́n ti fi wọ́n pamọ́ sí àyè tí wọ́n ń gbé òkú pamọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago mẹ́sàn-án ó kọjá ìṣẹ́jú mọ́kànléníogún òwúrọ̀ kùtù òní ẹ̀wẹ̀ ènìyàn méjì náà lójọ́ lọ́wọ́n bá nípè o níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tirẹ́là àti bọ́ọ̀sì akérò ti ìlú èkó èyí tó wáyé ní alẹ́ àná lórí afárá eléyìí tá a bá ń bọ̀ láti ìlú èkó kọjú sí ìpínlẹ̀ ògùn ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níbi tí bọ́ọ̀sì tó kó èrò náà tó ti yà kúrò ní ojú òpópónà rẹ̀ ló lọ kọjúkọ tirẹ́là èyí tó ń bọ̀ tí èèyàn méjì tó wà nú ọkọ̀ ọ̀hún tí wọ́n jọ lọ́rùn bá nípè lójú ẹsẹ̀ lójú ìjàmbá ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ ilé tó ń dáàbò bójú pópó tírèsì ní ìpínlẹ̀ ògùn fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o ó ní ọkọ̀ tó kérò náà òun ló ń bọ̀ láti ìlú èkó daríkọ ìpínlẹ̀ ògùn tó ti yà kúrò lójú ìlà rẹ̀ tó sì lọ yàbá ọkọ̀ àjàgbé èyí tó ń lọ jẹ́jẹ́ rẹ̀ èyí tó jẹ́ ipò ọkọ̀ àjàgbé ọ̀hún ló fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà níbi tí bọ́ọ̀sì ọ̀hún ti là sí méjì tí àwọn èèyàn méjì tó wà nínú rẹ̀ tí wọ́n sì jọlọ́run wọ́n ní bá a bá gbé ẹyin báyìí ibi tó da làágbé ètì sí ìròyìn àkójọpọ̀ alẹ́ òní kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára yorùbá broadcasting network bẹ́ẹ̀ tí ń wò wá tẹ̀ ń gbádùn wa yìí ẹ ṣíà ẹ láìkì kẹ́ ẹ sì fi kọ́mẹ̀tì yín sábẹ́ àwọn ìròyìn wa mú àgbàládùra yìí pé títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní àti gbọ́tun ìròyìn ilé onílé wa ọ̀nà nínà wá ojú tẹ́ fi ń wò wá òní fọ́ fún mi adẹnuga lẹni tó múrùyàn wá sójú amóhùnmáwòrán yín eré o.